islam tí èèyàn bá kíláàsì yẹn gba islam sípò yẹn ká kùtọ́ lè wọ́pù lórí islam ó yẹ wọ́pù lórí islam náà ọlọ́run fi léyìn pa ebi ń pa ebi ń gbé àkíyèsí wa yàtọ̀ sáyẹn tí wọ́n máa parọ́ wọ́n máa parọ́ ránṣẹ́ fáwọn lárúbáwá torí kọ́ fẹ́ gbowó yóò sọ pé gbogbo òlù kan gba islam lọ́wọ́ òun àwa délùú àbáfẹ́ nìkan gba islam lọ́wọ́ rẹ̀ òpùrọ́ burúkú èèlò wọn wà fún ọ tí ò ní tán yọ ọ tàn kó tó kú tí ọ̀rá ti tàn kó tó kú ìwọ ti tàn kó torí àbùkátà láti máa parọ́. yá ayyuhal ladhina amanu na wa kunu ma'as sadiqin. ẹ̀yin olùgbàgbọ́ òdodo dapụ páyọ̀ ọlọ́run kẹ̀sì nínú àwa òdodo. báyìí ọkọ̀ láti gba ṣùgbọ́n yẹn tiẹ̀ ó ń gba Islam. torí ẹni tí ọba jẹ́ káfìrí ń sàárẹ̀ tọ́jọ́ ti kú. ọyẹ kábẹ wò ìwé kìí ṣe nítorí kálíbà kí lásán ìwé nítorí kálíbà ṣàlàyé pé kọ́ gba ìsìláàmù sí sànà ìsìláàmù sí báyọ̀ ọ̀tẹ̀ wọ́gbà ìdí tá a fi bẹ̀ wọ́n wò nù. wọ́n á ní sànà bí sọ̀rọ̀ láti wò káàna yẹ dunu mẹ́nu anábì máa ń súnmọ́ wọn. ọwọ́ akínyàn ti ń sáré ọwọ́ adúló ní mẹ́lì mẹ́ta sí i kó lára yín sí o ẹgbẹ̀lẹ́ o ọlọ́run fún yín lálàáfíà o à mọ́kùkú wa mọ́kùkú wa ọwọ́ àfikún bànújẹ́ fún un ọwọ́ ayọ̀ kò lè mí tẹ̀sùn lọ sọ nípàdé yín yẹ́ẹ̀ ẹgbẹ́dẹ̀ ẹnu rẹ̀ ti yà tó ti yẹ sápá kan wọ́n yà rọra sọ́ra fún akó ara pa kọ́mọ́ kò tiẹ̀ ràn mí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o tọ́ba ikọ̀ fẹ́ràn rẹ̀ lódodo ó sùn mà anabi sallallahu alaihi wasallam ó máa ń súnmọ́ ẹni tó bá bẹ́ẹ̀ òfin sáré wọ́n yóò ti lè sọ ẹ̀ńdárọ̀ sẹ̀ yóò sì jókòó bí orí ẹ̀ dédé bi orí rẹ̀ lànà bí ojókòó tí ó súnmọ́ ti torí rẹ̀ wà. wọ́n ẹlòmíwò àn hàlẹ̀ anábì ọmọ abílẹ̀ rẹ̀ nípa kọ̀ǹdíṣàn rẹ̀ tó wà lára sẹ́ni tó lára sẹ́ni fẹ̀yẹ̀ kó olókẹ́ ìfẹsẹ̀ jẹ́dọ̀ tó ló ṣe tó lára rẹ̀ sẹ́ni. ìyẹn nígbà tí imáni wà tó ti jọ ga wa anábì sallallahu alaihi wa sallam. láwùjọ tiwa àwọn yóò bá tọ́ ọlọ́run tán àná ẹnìkan máa ń sàárẹ̀ bàbá abilé ń súnmọ́ bí orí rẹ̀ pọ̀ jù tọ́ àwa jáde tó wọ́n gbé wá gbé o bá gbẹ́rù rẹ o pètò pèsè lórí ti mú o ìgbà tí ọba ti sí máa nì múṣkìlà ti máa pọ̀ jù múṣkìlà ti máa pọ̀ jù ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí ẹ̀dá náà bẹ̀rẹ̀ sí practice Islam ẹni tó wá bẹ̀ ọwọ́ fẹ́ràn rẹ̀ ni asùlánì kò sẹ́ni tó lè pààyàn tọ́jọ́ kú rẹ̀ bá dìde kò sì sẹ́ni tó lè lọ́ni lára tọ́jọ́ kú bá kú a sì ti mọ̀ pé kálukú ń kọ́ yóò wọ́n lẹ́yìn ọ̀kẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀sẹ̀n ìdájọ́ ẹ̀dẹ̀rọ̀ kò sẹ́mi kan tó lọ́wọ́ lọ lára tọ́jọ́ kú rẹ̀ bá pé sẹ́ni ẹ̀rọ kọ́ mi mẹ́lẹ́kìn kẹ́lá wọlé mẹ́lẹ́kìn wọlé nàbí yun yàrá ìṣó dá ìmọ̀ àbẹ̀dá. ọba kan ní àlékà kan ní wàá bẹ láéláé kọ́dà ànábì kan ò sì tí ọmọ sẹ̀mí kérékèsè. torí ẹ̀ bánàbí ṣe máa ń ṣe nù. àti wípé wọ́n tún mú wa nínú àdéhìí wípé tánàbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ tó bá bẹ̀ aláàárẹ̀ wò ó máa bi léèrè pé kí ló wù ọ jẹ kí ló wù ọ jẹ kí ló fẹ́ tí ọba dáhùn ànábì tó máa bí pé àbọ̀ fẹ́ jẹ nǹkan báyìí àbí nǹkan báyìí wù ọ ànábì ọmọ ẹ̀yin lẹ́sùn wá ti fi lẹ́nu pé abọ́ fẹ́ jẹ búrẹ́dì ni àbí ká lọ́bọ̀ ra ṣàwárùmà wa ni àbí kí sẹ́mi kó gba àwọn kan tuntun tuntun àbí òye ẹ máa máa ẹlẹ́mi méje ẹ so oná òbí gbé ok máì máì ok máì máì ní fẹ́ ẹ bá lọ bá ara wa tó anábì máa ń sọ báyẹn wọ́n wá ní ti aláàárẹ̀ tó bá ń fẹ́ kankan tó bá ti lè sọ àbọ̀sàpèjúwe rẹ̀ sanabi sọlọ asọlọ bá rí pé jíjẹ nǹkan yẹn kò ní pa lára mímu nǹkan yẹn kò ní pa lára yọ pa láti fi kún ọ lọ wá nǹkan wá fi kún ọ lọ wá nǹkan yẹn wá fún. anabi sọlọ lọ àdìsọlọ àti máa fọwọ́ rẹ̀ ọ̀tún a máa fi pa láàrẹ̀ lára ìmọ̀ mọ́wọ́ rẹ̀ ọ̀tún a máa fi pa láàrẹ̀ lára yọ máa sọ pé allahumma rabbana adhibil wa ashfihi anta shafi la shifaa. إلا شفاء شفاء لا يغادر ọ̀dẹ̀rù أبي àbí sàkọ́má. صلى الله عليه وسلم máa fọwọ́ kan يا lára yóò wá sàdúrà yìí. pé ìwọ ni olúwa àwọn èèyàn mú aburú tí ń ṣe léyìí báyìí mú kú òfun wò sàn ìwọ lọ́ba tí wò ní sàn kò sí ìwòsàn kan bí ìbá ṣe ìwòsàn tẹ ọ ìwòsàn táwọn afẹ́ kó o ṣe fún ìwòsàn tí èyí tà ṣe àmójì sẹ́kẹ̀ yóò mú àmójì kú pátápátá ni eléyìí àdúrà kan nínú àwọn àdúrà rọ́kìá eléyìí tó ti pé alhamdulilayi gbogbo aláti ha bá àwọn àlẹ́lá àjẹpẹ́ ká ha o ẹ mọ̀ pé àìmọye ọkọ̀ níbẹ̀ lórí ẹlòmíì táwọn ọkọ̀ burúkú tí fi wó. àwa wo gbogbo orí rẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ tọ́jú orí àfọ̀fọ̀ àwọn òbílẹ̀. tẹ́lẹ̀ ìjọba bákan náà anábì máa ń sọ yìí pé emsahil bẹ́sẹ̀ rọ́bà náà ọlọ́run pa aburú yìí rẹ́ kúrò lára rẹ̀ kí ló lu àwọn ẹ̀dá. bìyẹ̀dẹ́kẹ́ ṣe bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ nìwòsàn wà. la kashifa lahu illa ant kò sẹ́ni lè ṣe payá nítorí ṣe yìí gbé bá ṣe wọ. tọ́ azọ ike lájìfá ìlàjìfá òkà fa tọ́wá tọ́ka sọ ọsibítù ní mọ̀tẹ́sífẹ̀ṣẹ̀fà mọ̀tẹ́sífẹ̀ṣẹ̀fà tọ́tọ́ tí ọsibítù wò sàn hmm? ẹ sọ pé mọ̀tẹ́sífẹ̀ṣẹ̀fà bí ìdìnnìlà dáwọn àánú bracket tí wọn bá wá sọ á sọ pé al-ilmu bihi yughni 'an at-talaffuz bihi mímà tá a ti mà kó ní bẹ́ẹ̀ ó ti mú wa má sọ jáde mà a gbọ́dọ̀ lérò bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ kọ́ hospital ní ilé eh, hospital wòsàn torí ta ló ní wòsàn Allah Rabbul alamin tẹwárí mustashfa gan òun gan látara ṣìfáwò. ìyẹn ni pé àtìmọ̀gbé alif wọ̀sìn wọ̀sá lè tọ́lẹ̀ gẹ́gẹ́ bí alẹ́sẹ̀fà alẹ́sẹ̀fàm alẹ́sẹ̀kọ́l alẹ́sẹ̀kọ́rọ́j alẹ́sẹ̀mà alẹ́sẹ̀bàb gbogbo alif sèǹtà ó ń túmọ̀ sí títọrọ adẹ́gbẹ́ mọ́tẹ́sfà àyè tá à ń tẹ́ ń wá ìwòsàn. òun náà gbọ́dọ̀ ní nǹkan kan nù bracket pé àyè ti ń wá ìwòsàn pé pẹ̀lú ọlọ. ilé ìjọba anábì sallallahu alaihi wasallam fún aláàrẹ ti sọ fún sáàdì pé allahumma shfi sáàdẹ̀ allahumma shfi sáàdẹ̀ sáàdẹ̀ sáàdù sà sáàdù sà sáàdù sà. eléyìí ọlọ́run wo lágbádá yìí ọlọ́run lágbádá yìí ọlọ́run lágbádá yìí. bí wàá bí aláàárẹ̀ wò tó bá wọlé sọ pé lábẹ́ insha allah o àárẹ̀ ti ń sọ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run jẹ́ olùfọ́ni o. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àárẹ̀ yóò jẹ́ olùfọ́ni mọ́kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ fún ọ. ànábì máa ń sọ bẹ́ẹ̀. ìgbà mi máa sọ pé ká fọ́ọ̀rọ̀ tó ní wọ́n sọ hóhó ìpẹ̀sẹ̀ rẹ ní ọ̀jẹ̀ ìfọ́ni mọ́kúrò náà àwọn àìdá ní ọ̀jẹ̀. tí owó bá mú yàn àbí egbò àbí ìṣèṣe àbí yàn jẹ́ ń pariwo òróra anabi sallallahu alaihi wasallam máa ń ṣe rúkìá fún gbogbo eléyìí ó wo èèyàn ṣèṣe àbí egbò àbí èèyàn kérora anabi sallallahu alaihi wasallam ó máa ń ṣe rúkìá fún gbogbo wọn bó ṣe wàá máa ń ṣe ni pé yàgò àtàbà bẹsẹ hù bẹlẹ ọ yóò mú ọmọ àká táǹfẹ ń ṣèjẹrìí pọkàn ṣoṣo lọlọ yóò gbé sílẹ̀ báyìí nígbà tó bá gbé ọmọ ká yẹn tó bá gbé sílẹ̀ tó máa yọrọ fáwọn àwọn yẹn kú yọ wá gbé sókè yọ máa sọ yìí pé bisimilá turbatu ọrdina bèrè kọtì bàdínà yusufa sàkìmúnà bí ẹdínlẹ rọbìnà. anábì tí kọ́kọ́ fọwọ́ sílẹ̀ báyìí ọba máa ká táàbí ń jẹ́rìí pọ̀ ṣoṣo lọ́lọ́ òbí lélẹ̀ kó fi kalẹ̀ yọ wá gbé ọmọ kan sókè báyìí yọ ọmọ sọ pé bismillah turbatu ardina biriqati ba'dina yushfa saqimuna bi idhnillah àbí bi idhni rabbina ní orúkọ náà erùpẹ̀ ilẹ̀ wa pẹ̀lú itọ́ ẹnu apá kan nínú wa ní apá kan nínú wa tí ń sáré ó fi máa rí wòsàn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bẹ́ẹ̀ la nàbí sallallahu alaihi wasallam adéǹtì wa nù sọ̀rọ̀ Bukhari àti Muslim. Ibn Qayyim rahimahullah ó ní àdéǹtì yìí báyìí ọba àtìsè kan tọwọ́nú àdéǹtì kan ọba jẹ́. àdéǹtì náà ó ní àdéǹtì sab'una alfan. يدخلون الجنة بغير حساب ولا عذاب hadithi ìyẹn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand tí ó wà àlùjáná láì jìyà láì ṣèṣirò. ó wá nínú ẹgbàá wá kan ti hadithi yẹn wípé la yarquna wa la yasarqun la yarquna wala yastarqun la yarquna àwọn kì í ṣe rúkúyà fẹ́nìkan wala yastarqun wọn yìí sì tọrọ kẹ́nìkan ṣe rúkúyà báwọn ó ní mo gbọ́ tí olùkọ́ wa Ibnu Taymiyyah rahimahullah tó sọ wípé la yarquna yẹn ghalatun min ar-rawi àṣìṣe ni látọ̀dọ̀ ẹni tó gba àdìsí yẹn wá ànábì ó sọ pé láyà kú wọn kì í ṣe rúkúyà fún yàn lànàbì sì ń ṣe rúkúyà fún yàn wọn kì í ṣe rúkúyà fún yàn ní màlẹ́kà Jibril ṣe rúkúyà fún ànábì sallallahu alaihi wasallam láyà kú nà kọ́lọ́ wá nínú àdìsí tó wá nù rẹ̀ ní kíni láyà sàrùkú wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkúyà fáwọn nítorí pé níparí àdìsí yẹn anabi sallallahu alaihi wasallam sọ pé wa ala rabbihim yatawakkalun olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró. èwo lọ́wọ́ àtakò tawakkul nínú wọn yìí ṣe rúpíà àti wọn yìí tọrọ tẹnìkan ṣe rúpíà fáwọn. èwo lọ́wọ́ àtakò tawakkul yẹtọrọkùn ńlọ́takò tawakkul kọ́ tọrọ lọ́dọ̀ ẹnìkan lè anákàkọ́ abdẹ́ta hajjata kìbìdá lè kẹlẹ́ torí tí ọba ṣe bẹ́ẹ̀ ò ti fi bùkátà rẹ̀ hàn sẹ́lómi ti sọ lọ́n àbí òye wa eléyẹ tako tamam wa kamali tawakkul ọtako tawakkul tó pé torí rẹ̀ láyà sàrùkùn ńlọ́wà kìí ṣe láyà rùkùn kìí ṣe pé wọ́n ṣe rúkìá fún yàn wọ́n ṣe rúkìá fún yàn lọ́gá wa ṣe rúkìá fún yàn ṣùgbọ́n kìí ṣe pọ́ pàtẹ kalẹ̀ o ìgbẹ́ rúkìá special a'udhu billah tẹ̀wọ̀n kẹ́ni ìṣẹ́yìn báyìí àwọn èèyàn kan ti sọ́ọ́ bóyá lé wọn bóyá ṣọ́ọ̀bù kan bóyá ọ́fíìsì kan bóyá mọ́sídìrì kan tòbá tó bá ti sọ̀rọ̀ eléyẹn tó bá sọ ti sẹ́ lẹ́sẹ̀ ntí ìsara rúkìá yọ wọnà rúkìá. ntí sì máa ba rúkìá jẹ́ yọ máa tọwọ́ rẹ̀ sẹlẹ̀ kama bíìlì kama bíìlì àwọn èèyàn yìí báyìí lẹ́sàn-án ẹ̀ mú lọ́wọ́ ẹ̀ múra dáadáa subhanallah ètò ìsara rẹ̀ ọ̀wọ́ bẹ̀. sẹ́ni kàfi sọ pé ẹni tó ń fi ẹyẹ sábà ti ṣe ọ̀nà mi pé mẹ́níyọ̀ ọ̀pin làwọn lò. ustaz wọn pe kí tẹ̀mí jẹ́ ustaz rẹ̀ kí ni ustaz professor tó àwọn màálù ṣe ti professor náà. Àgbé àdàkùn kì í ṣe pòfẹ́sọ̀ àbí tí dókítọ̀rù bá tún kùn òṣìṣẹ́ dókítọ̀rù bẹ́ẹ̀ wa wọn náà sọ pé òṣìṣẹ́ lárúbáwá yà lò láti ọ̀dọ̀ àwọn afárítà almuallim làwọn pè ní ustaz sẹ́yìn wa olùkọ́ làwọn pè ní ustaz ẹ̀ wọ́n á pè ní ustaz ipò ní oṣù rúkẹ́ abáwọn nǹkan bá dábàá ní obìnrin láàmú ọwọ́ ni ẹni tó wà ń bẹ̀ ní pé torí ń jí ń bẹ́ẹ̀ ní pé a ní ìdìmọ̀ ní ìyọkùn ẹ wò dára ní sọ fún bìnká obìnrin wa lọ fúláàtì tí wọ́n ń ta lọ́jà ṣé ní nítorí ṣùgbọ́n ẹ mọ̀ pé báńkì rẹ̀ wà lóyìnbó àbẹ́rẹ́ mọ̀ sí báńkì ẹ̀jẹ̀ lọ́ọ̀daràn làwọn tí wọ́n fáìn fáìn fáìn ọ lọ sí báńkì màníyì ọ wá sọ pé mọ̀ ń fẹ́ kẹ́ mani àwọn obìnrin ọ̀daràn nù pé wọ́n fẹ́ kẹ́ ẹ ta mani yọ ọkùnrin kan tí ó lè tú ìwò kí wo báyìí giant ló àwọn wrestling wọ́n yẹ kó lọ lọ lọ ta mani o ẹ wọ́n gbogbo bẹ́ẹ̀ lè bọ̀ bẹ́ẹ̀ pípé irú àwọn wrestling giriwogiri wọn lọ ta mani yẹn torí pé òun fẹ́ bí màtí ó rí rí rẹ̀ wọ́n wọ́n wọ́n àwọn máa ṣe physics kan kó wọ́n ṣe wọ́n kó kó dà sínú òun kó òun lè bí irú rẹ̀ bàbá wọn wá ẹlòmíì tó bá lọ rà yọ wá bí ọmọ tó rí lẹ́ngẹ́lẹ́ngẹ́ pété wíì tá a ní kẹ́ ẹ tà fún wa nì wàhálà wa ń so ẹlòmíì lè gbé ẹni tí ó funfun ló fẹ́ ra màní rẹ̀ wọ́n bá tètè ta tẹ́tọ́ dúdú wọ́n bá tà fún wàhálà bá ń ṣẹlẹ̀ èrò eléyìí ọkọ mọ̀ nílùú èkó wọ́n á sọ fún obìnrin kan nílùú kọ́ lọ wá màní wa tó kí wọ́n bá nípa ẹ̀ ọlọ́run lódodo yóò fi ẹ̀gbẹ́ nù rẹ̀ dáadáa. síbẹ̀ ń ṣe rúpíà nù lọ́wọ́ àmà níyìwá raw material obìnrin wa lọ lọ títí yọ lọ títí yọ lọ títí kò rí ọ ah, ẹnu tiẹ̀ ń tì ó dáná sọ fún kẹ́ ẹ fún wa ní mà la gbogbo àwọn ọ̀ràn ọ̀lọ́ náà ni àwọn àbúrò ní babaláwo náà ti tá àwùjọ wọn lọ. tòun náà wọn àmọdánáìzì ẹ rẹ ló jẹ pé ẹnu àti orúkọ akọkọ ọdúnmọtẹ oníṣẹka ẹni òbí ní kìtì ò tí ì tara rẹ bọnu rẹ. tọ ọwọ yẹn tí ọdọ bá tó rí màá ní ẹwọn lè yá ẹ bọdá bó bá máa ṣe ó ní pé òun máa bá ọ̀sẹ̀ ìdìnnà ni tó tó bá fẹ́ ṣe ìdìnnà wá gbé ìdìnnà òun ó gbé tọ ẹ kékeré kékeré láà. rúpíà náà wọ́n sì ń ṣe bá torí ẹ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ o àmọ́ wọ́n ní ẹyọ kan tó bá ti ń bàjẹ́ mélòó tẹ̀lé oṣù jẹ́ mẹ́rin torí rẹ̀ láàyè sọ̀rọ̀kùn ni kìí sùn lọ́wọ́ ọ̀kan nínú àwọn tó gbà gẹ́gẹ́ pé wọ́n gẹ́gẹ́ pé láyọ̀rọ̀ kùn wọ́n máa ń ṣe rúkìá ṣùgbọ́n wọ́n yìí wọ́n yìí tọrọ rúkìá àwọn máa ń ṣe rúkìá wọ́n yìí tọrọ rúkìá gẹ́gẹ́ pé wọ́n yìí lóògùn torí pé lómi tó lọ tutù kutù mbẹ́ o gbígbẹ́ ngbàdá ti máa fọ àwọn yẹn seventy thousand tó máa wà lìjánná láì ṣèṣirò láì ṣègbè náà àwọn yìí lóògùn tá à ń sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn kó ló ibadallah ẹ máa lo oògùn sáà rẹ̀ tí máa ń so yẹn yẹn rú ọlọ́ ma anzalallahu min da'in illa wa anzala ma'ahu dawa alimahu man alimahu wa jahilahu man jahila ọlọ́run sọ àmúdi kankalẹ̀ àfi kọjá kó sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tó máa mà ó sì kọ̀yìn sẹ́ni tó kọ̀yìn. tọ́ ẹlòmí ti para rẹ̀ bá torí bá ní lóògùn ó ti ṣera rẹ̀ torí ẹ̀ wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan fífi kó sọ irúgbìn abá wọn nítorí pé tàwákùlù wọn pé tàwákùlù wọn ò pè. àwọn eléyẹn wala yatayyarun wala yatayyarun wọn gba wọn sálásá kan gbọ́ pékè níbi ẹ tábà kọ́kọ́ rí lánàá ìyá kan ìlú fún ibi tọ́wà ìyá tó ṣe ọ́nù ìrọ̀lá ẹ̀yìn gbàgbọ́. abẹ́ni tí wọ́n ìgbé ọkọ sẹ̀ kẹsẹ̀ tó kọ́ ọ́n ẹsẹ̀ burúkú nù ẹsẹ̀ yá rẹ̀ nù ẹsẹ̀ yá rẹ̀ lẹ́sẹ̀ burúkú. so nítorí ẹ àwọn ìgbà gbogbo àwọn nǹkan tó jẹ́ rọ́bìṣì àwọn ìgbà bọ̀. oṣù yìí oṣù tó burú ni o a gbọ́dọ̀ ṣèyàwó nù ẹ̀ o oṣù wo ló burú síbọ̀lọ̀ lọ́dà gbogbo sọ àwọn kì í gbàgbọ́ torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam máa ń serú kí á fún yàn torí pé òun náà lọ sọ fún wa pé man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al nínú àdéhùn tí mùsùlùmí gbà jáde ẹnikẹ́ni tó bá lágbára láti fi nǹkan tí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí láǹfààní kọ́ yà láǹfààní tọ́ ọba lágbára láti fi nǹkan kẹsẹ̀ mùsùlùmí láǹfààní sí láǹfààní lópin ìgbà tí nǹkan ọba ti takùtọ̀ náà o lẹ́gbẹ́ nǹkan kan ṣe wá pé ṣe àgbo kan ògógóró wá fi dé wọ́n ti lẹ́jọ́ bá ti ṣe mùsùlùmí láǹfààní pé àà bí ìtọ́ bí ìtọ́nà bí ìtọ́nà ti lé wọ̀ ìtọ́nà bá ti lé wọ̀ ọgbọ̀dọ̀ fi sẹ́nìkan láǹfààní wọ́n gá dànù. yéé sọpọ fẹsẹ̀ kọ sọpọ fẹsẹ̀ láǹfààní kọ wá gbé kíníkan ọwọ́ àlọ́ gbélé mùsùlùmí lọ́wọ́ innaka la mushrik ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ ebi mùsùlùmí ni wọ́ kí ló gbé ọlọ́dọ̀ olùkọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́rún. tọ́lá sọ fún wa àdéhùn kan alásọ̀rọ̀ Aisha radiyallahu anha wọ́n lánàá bí sallallahu alaihi wasallam nígbà tó wá ti lọ sí ibi ìbùsùn rẹ̀ ó máa ń ké kul huwallahu ahad kul a'udhu bi rabbil falaq náà yóò ti kọ́kọ́ gbọ́wọ́ méjèèjì sókè yóò wá tu yóò tu atẹ́gùn bí ẹni ń tutọ́ yóò fi atẹ́gùn bí ẹni ń tutọ́ sọ́wọ́ rẹ̀ yóò fi kúlú ọlọ kúlú àwọn ọ̀rọ̀ bíi fẹlẹ̀ kúlú àwọn ọ̀rọ̀ bíi náà tó bá ṣe bẹ́ẹ̀ tán yóò wá fi pa gbogbo ara rẹ̀ láti orí títí dé gbogbo ibi tọ́wọ́ rẹ̀ bá tó yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì yóò tún kà yóò tún fi pa gbogbo ara rẹ̀ yóò tún kà lẹ́ẹ̀kẹta yóò tún atú sọ́wọ́ rẹ̀ yóò tún fi pa gbogbo ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta aisha wa sọ yìí pé falamma ishtaka rasulullah sallallahu alayhi wa sallam gbàdánà bí n sàárẹ̀ àárẹ̀ kú kana ya'muruni an af'ala dhalika bihi ó máa ń pa mí láti ẹgbẹ́ kí n ṣe bẹ́ẹ̀ fún ilé ìjà wàhálà lẹ ẹ̀sìn ní mo ì tọrọ rúkìá aisha sì nígbà táwọn ẹbí ń sàárẹ̀ ṣe ń sáré tọ́ba bẹ́ẹ̀ kí máa sọ fún mi kékeré ṣe bẹ́ẹ̀ fọ. àkọ́kọ́ ẹ̀kọ́ wà ní àdéhùn níta ti ń ṣe ní dáadáa láàfin wá sọ lọ́dọ̀ ọlọ́run láàfin wá dáadáa lọ́dọ̀ ọlọ́run àgbọ̀dọ̀ torí pa rẹ̀ ń ṣe wá káwa pàtì àgbọ̀dọ̀ torí pa rẹ̀ ń ṣe wá ká pàtì. ẹlẹ́ẹ̀kejì ó ẹni tí ọba ṣẹ́kù kú ni iná làá bá jayé.

kul a'udhu bil falaq kul a'udhu bi rabbin nas kí n ké sí lára kí n fi pa lára ni àbí máa pa mí láṣẹ lẹ́yìn tó bá ti ké fúnra ara rẹ̀ tó sì tú sọ́wọ́ ara ó ti tú sọ́wọ́ ó tú sọ́wọ́ ọ̀kà ọ̀kà sọ́wọ́ rẹ̀ yọ wá sọ pé kí n mọ́wọ́ yẹn kí n fi parọ́ òun nítorí pé kò lágbára láti fọwọ́ ara rẹ̀ fi pa ara rẹ̀ láti fọwọ́ ara rẹ̀ fi ra ara rẹ̀ lára tó sì ti ṣàdúrà yẹn sí so èyí tó dọ́gba ni pé ìgbà tí wọ́n ń ṣàárẹ̀ eléyìí tó ṣe pé látàrí rẹ̀ ló fi kú kí máa pa mí láṣẹ lẹ́yìn tó bá ti pa ọwọ́ rẹ̀ méjèèjì pọ̀ tó sì fi àtẹ́gùn sí bí ẹni tutọ́ yóò kékulú ọlọ́run sí fúnra rẹ̀ yóò kékulú àwọn gbọ́dọ̀ bíi fàlà sí fúnra rẹ̀ yóò sì kékulú àwọn bíi náà sí fúnra ara rẹ̀ yóò wá sọ fún mi pé kí n mú ọwọ́ òun yàn ọwọ́ méjèèjì kí n fi pa èyí tó bá rọrùn nínú àrò òun eléyìí nìyẹn tó bá nàbí tọrọ lọ́dọ̀ rẹ̀ kó ṣe kí ni fún kó sọ̀rọ̀ bí akọ ìmọ̀ àdé ìyẹn. torí ẹ̀ eléyìí lálàyé ètò wa nípa àdéhìí Àìṣà kọ̀bí ọlọ́ọ̀bù àǹtà. ibi tí a dùn sí ni lónìí tó bá níbi ègbòsí. tó lè ràn. ìhà tí islam kọ sí ọ̀nà ni pé ó jìnnà sí nígbà tó ń bá ń kí. ó jìnnà sí nígbà tó ń bá ń kí kí ẹsẹ̀ kó gbẹnu sí lẹ́nu pé kí ni. ìbáraẹni sallallahu alaihi wasallam sọ fún wa pépé sir min al-majzumi firaraka min al sá fún akápò kẹ́ẹ̀bù ti ṣe máa sá fún kìnìún. eléyìí túmọ̀ sí pé àwọn àárẹ̀ àwọn àmúdi àrùn tó ṣe é ṣe kọ́ràn má súnmọ́ ẹni tí ń ṣe àyàfi ló di wọn bó ti ṣe lè súnmọ́ kìnìún. sọ eléyìí ni tó wà ń bẹ̀ ọ́ tonti bá nàbì sallallahu alaihi wasallam sọ nínú àdìsí kan pé láàdùwà àrùn kìí sàdédé ti ka ara rẹ̀ rà torí là ń sọ pé tí ọ̀sà fura wọn àrùn kì í sàdédé ti ka ara rẹ̀ rà ó máa ń ràn níbi ìdìnnìlà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìsìláàmù tún ní kò sọ̀ra nítorí pé ìyọ̀ǹda ọlọ́ọ̀ni ó fi ràn ṣùgbọ́n wọn náà lè jẹ sábàtì mọ́ wàá jẹ sábàtì ilé ìjẹun ti jẹ ìyẹn ni pé sísá fún ẹni tá a rẹ̀ yẹn ń ṣe kò pé kọ́ mọ́ sí wọn náà ọgbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ àìnírú wọn nínú ìbátan rẹ kò pé kí wọn má jà kọ̀kọ́ láti máa bẹ lọ́n kọ́lá ọ̀kọ́sọ̀ kọ́lá ọ̀kọ́sọ̀ tà àrí. Òkè wàhálà lákòókò máa gbà kan jẹ́ Ibrahim ọmọ Paul ìgbà tí bàbá rẹ̀ alhamdulillah òun náà tó gba Islam yóò tún kéde orúkọ ń ti di Ibrahim ọmọ Abdullah ṣùgbọ́n àríkè sọ. lè sọ fún ẹnìkan kọ́ bá yàn ṣe àlìsàkọ́ọ̀rọ̀ lórí nǹkan kan pé kọ́ bá ní bẹ́ẹ̀ lọ́ọ̀ kọ́fẹ́ ta èyí tó lóore jù fún wa nínú tá a fẹ́ ṣe ṣé ká ṣe ní àbí ká má ṣe. èèyàn lè sọ ṣùgbọ́n kọ̀dá kéèyàn sọ èèyàn lè sọ sísọ lásán àmọ́ kọ̀dá kéèyàn sọ ìwọ gángan fúnra ara rẹ ní kò ṣe sàkárà yẹn. torí ètò súnmọ́ kíkọ́ ọ̀sẹ̀ láti ọlọ́run náà ní kí wọ́n ṣe fúnra rẹ̀. so bọ́tà yóò ṣe balẹ̀ ṣíṣe àti má ṣe yóò lóòrìn tó bá gbé wọ́n lọ ṣe yàtọ̀ sí kẹ́ni kọ́ bọ̀ sí náà àrí. ẹnì kan nígbà tó ti ní kó àwọn máa lọ lu yíyá wò ṣé àwọn àlè sọ kẹ́ni kọ́kọ́ wà ṣe sàkárà ẹ̀rú ń bà wá kọ́ má jẹ́ pé bá ṣe sàkárà náà padà di pàǹjẹ́ wò kó ní kálukú ọmọ ṣe tiẹ̀ náà. Thank you àtúntò ikú kò sí ndọ́ nfẹ́ kí rọ́bìnrin àti náà fi tún ní àhásánà òfin àkọlẹ̀ fi hásánà tó ọ̀kìn àdábẹ̀ náà rọ̀ kárí ẹ̀ lórí òtítọ́ òtítọ́ àmọ́ ìjọba máa pé tí wọ́n fẹ́ kọ̀ kárí ẹ̀ ọ̀ wá sọ wá wá kọ̀ bó ti máa wí lárúbá wa náà parí. Thank hmm. you. àwọn èèyàn méjì péré ní ṣe sọlá sọlá tẹ̀síwá ń ṣe ìmáàmù wọn bá jẹ látàrí pálọ̀ àlá rẹ̀ já títí imam bá dé ẹni tó ti ṣe ìmáàmù yẹn tó bá padà dé tó lè tún darapọ̀ mẹ́ni tó ti tò lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ wọn fi máa bá sọlá tù lọ ìyapa ìtọ́ka tó wá síbẹ̀ ní kọ́ má darapọ̀ mọ́ kọ́ má darapọ̀ mọ́ náà no wọ́n jọ bẹ̀rẹ̀ sọ́lá kí n ti pé rákà kan ti pé léyìí ó lè darapọ̀ mọ́ náà. ثالث ركعتا الفجر لين صلاة الصبح بيني ṣùgbọ́n kò dáa tó kẹ́ ẹ ṣe sùúrù ìgbà tó rùn bá tó yọ tó gbéra sókè ẹ lè ṣe àmọ́ kò dáa tó kẹ́ sùúrù ìgbà tó rùn bá tó yọ. خروجا من الخلاف نعم عليكم السلام àwọn ẹ̀kọ́ wá ń bọ́ àgbẹ̀ aṣọ ìmáàmù wọ́n fẹ́ tún sọ láti wọ́n sẹ́yìn ìmáàmù yẹn náà ní oṣù fún ọ̀sẹ̀ òkè àwọn rí i pé sọlá ti àwọn ò lè gbà ẹ̀yìn ọ̀ dára pọ̀ mẹ́ni tó fẹ́ tún sọlá ti ẹ̀ tó tún sọlá ti ẹ̀ náà àrí. ètò wa látọ̀dọ̀ ànábi sọ̀rọ̀ bá àbísẹ́là láǹsọ yìí creativity ni gbogbo ìdẹ́yìn sọ creativity kò sí fún Islam sọ́wọ́ sọ pé islam kọ́ọ̀lọ́ lọ́wọ́ kọ́ọ̀lọ́ ọ̀sùn ọlọ́ọ̀sọ ànábìsọ. ọlọ́ọ̀ bí gbàdé ń tura àwùjọ gbé náà sí iná fásitì ìgbé ẹ̀sà àdó àkẹ́yẹ má jà mú ìgbé lẹ́yìn ètò ìlànà bìtì àti mẹ́ta náà bìtì ní ká á sá máa lò. tọ́ba jẹ́ kó máa lálà tí ó sì jẹ́ pé ńgbà tó bá lálà ó máa ń sẹ́ ara ń dáná sọ̀rọ̀ láti ṣe àfọ̀kọ́ sẹ́kù nù kò sí ìdánabi mọ́ ṣùgbọ́n tó sẹ́kù kan náà ni ar-ruqya as-sadiqa aláwòdodo tẹ́kí tẹ́yìn bá ti lálà tẹ́yìn bá ti yóò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń là tó bá ń ṣẹlẹ̀ sí mùsùlùmí àmì dáadáa àmì dáadáa tó bá mójútó ìjọsìn fọlọ́ọ̀ nígbà mọ́tútù ìtẹ̀lé tá a nàbì sọ̀rọ̀ bá a lò sẹ́lẹ̀ ṣùgbọ́n sọ́ra o tó bá fi lè lálà ìjà síra rẹ̀ àbí sẹ́lòmíì tó bá ti jíta ìjì máa tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ ọlọ́run mẹ́jọ sẹ́lẹ̀ ọlọ́run mẹ́jọ sẹ́lẹ̀ wọn kà kúlọ̀ àgùnbọ̀ bẹ̀rẹ̀ fọlọ̀ kúlọ̀ àwọn rọ́bì náà kó o tu kọ́ fí bí ẹni tọ́sà kó o nígbà tó jí àwọn òbí lẹ́yìn mẹ́sẹ̀ tọ̀rọ̀ jù so wọ́n wá ká kúlọ̀ ọ̀bọ̀ bẹ̀bí fọlá kúlọ̀ ọ̀bọ̀ bẹ̀bí náà kò gbọdọ̀ sọ fẹ́ nìkan kan kò ní ṣẹlẹ̀. pátápá fi lè ṣe ti sọ àbọ̀ ọ̀tọ́rọ̀ tó yọ ṣẹlẹ̀ náà. náà parí. lọ sí gbọdọ̀ sọ fẹ́ nìkan kó mọ lálàá ọ gbogbo rubbish nonsense mọ lálàá ọ báwo. ẹ̀wọ̀n pé lánàá àwọn tí mùsùlùmí mo ríra sí ọ ìran awòrè orí tiẹ̀ ẹlòmíì lórí àbí òye wa ẹni tí wọ́n ti mọ̀ pé tọ́ba ńlá là dáadáa ó máa tẹ̀. ọlọ́run á ọlọ́run á mú ọ lálà sọ̀rọ̀ ẹ̀rẹ̀ kan kéréré kan ṣẹlẹ̀ sí má sọ fún ọ lálà sí ọ. ọlọ́ba asalaamu aleykum aleykum ah, ọmọ sàdúrà o ọmọ sàdúrà o náà kó tẹ́kí ọmọ ṣẹlẹ̀ sí wa o náà kó tẹ́kí ọmọ ṣẹlẹ̀ sí wa o so onídìí láti sọ fún mọ́lá làṣọ torí kí wọ́n má bàa sọ ọ́ lóko sí èsì tiẹ̀ wọ́n á sọ ọ́ lórí sí mi oore wọn wà bàjẹ́ wọ́n bàjẹ́ ńgbà náà àtàwọn ah, tó bá ń dára sí i wọ́n á rí i pé wọ́n á ń péjọ sọ àti ọ̀dà láti mi ẹ́ sọ bàjẹ́ rẹ̀ ọmọ owó gun rẹ̀ títí tó fi létí ìsọ̀ olóògùn yóò ní náà nítorí pọ́ tí èso dáṣẹ pẹ̀lú ìbáyìí náà ayé èmi ọgbọ́n. gbogbo bí dọ́ba kọjú sí wọn kọ kọjú síbílà lọdà ìyẹn kọ́ lọ́n sórí kankan ọ̀fẹ́ orí kalẹ̀ dúpẹ́ kọ́ lọ́n títà pé ní kíni òjò ó lè ṣòkò tọ́ba kọjú síbílà lọdà tí ọba ti kọjú sí kòkòrò kí lọ́n fà lórí kéde sọ́lá ọjọ́ ìyá àti mẹ́nu sọ́lá di sọ́lá náà. Ah. ah. ẹ̀yìn tó bá ń sá yẹn ìyàwó rẹ̀ ní bá láàárín yẹn ọba jẹ́ ọmọ rẹ̀ lóbìnrin bá láàárín yẹn ọba jẹ́ fámìlì rẹ̀ lóbìnrin tí ọ̀dọ́ ti kọ́ fẹ́ wọ́n ní ìsìn ọkàn lọ́wọ́ bẹ obìnrin gẹ́gẹ́ sáré wọ́n á bí orí rẹ̀ ojú rárá yóò tún ké dùhà ni ẹ̀yìn ń ṣe sọ láti kakọ ọ̀sán kejì kọ́ wá tí wọ́n túmọ̀ sí sọ láti ní ìdásùkò ẹ̀ wà ń ta. àwọn ọmọlẹ́yìn bọ́ọ̀lù wọ́n ti ń sọ àwọn ọmọ ní àwọn ìṣòro ní jésù ìlú jésù ìlú ṣe kó lẹ́yìn síbẹ̀ yẹn bá gba ìtàn jẹ́ àmàtì náà bẹ́ẹ̀ ni jésù ìlú wa kò láṣì kò yé mi pé bàbá ní jẹ́ báwọn àwọn ọmọ. wọ́n ní wà tó bá ṣẹlẹ̀ náà kó tó gbé. wọ́n kà lọ wọ́n kà lọ kúrẹ́ sí ìbéèrè kan wọ́n jẹ́ ọ̀sẹ̀lẹ̀ náà. jẹ́ kí bàbá ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́mọ rẹ̀ ó gba ìsìláàmù kọ́ wa wá. Àràbò ní tiẹ̀.

àbí òye wa àwọn tí aláàrin ara wọn ti mọ̀ báyìí torí de ilé eléyìí tẹ́ bá yí padà ṣé tó ní ìtumọ̀ tó burú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe ń pé ẹ orúkọ ni wọ́n jẹ́ léṣu léṣu wọ́n ti yí padà nínú ìlú yìí léṣu ilé dáńpẹ́ léṣu ó ti parẹ́ wọ́n pè ní ilé báńkọ́lé ó ti yẹ kó ọmọ bá bàbá rẹ̀ kọ́lé fáà tó torí de ilé ìbá wọ́n ti mú fóun léṣu sọ irú ilé àwọn èèyàn jẹ́ ń fura yóò làwọn ń jẹ́ ìdí gbogbo ìjà sì ṣẹlẹ̀ lójúmọ́ gbogbo ọ̀lẹ́ ní rò náà. ẹ̀yin lẹ́jọ́ ọ̀tá kọ̀ọ̀kan ẹgbẹ́ ti béèrè rẹ̀ ẹnìkan ti sọ láti nu mẹ́tì nígbà tẹ̀yìn ti ti láwà ó sì dájú pé ẹ̀ máa ń ṣe jẹ́jẹ́ kó lè ṣe ṣe jẹ́jẹ́ ókè lẹbi láǹfààní àti gbọ́kọ́ tàbí ṣe bá tó bọ́yá lè rí yọba tó wá tàbí ṣe nínú àkùrá ní fẹ́ẹ́ tún ṣe kò sí tọ́ka ẹ̀ mind your own business ó súnmọ́ pẹ́ẹ́pẹ́ ilẹ̀ ń tàbí torí ẹ̀ ọ̀tọ́ sẹ́ni tí ò sí ní ẹ̀yìn ìmáàmù kan ó tún ṣe tó bá tàbí ṣe nínú sọ́láṣí wá parí sọ láti lẹ́wọ̀ apàtì. Ìrẹ́ ni tí yóò máa di àlùfẹ́sọ̀ àlẹ́ ìmáàmù tí yóò máa tún ìmáàmù tó lọ́wọ́ káka òkúta. Àbí ibi tí ń kà lọ kò rí kà má ẹni tó wà lẹ́yìn wọn. Amẹ́nìkan ń kàn kọjá lọ lórí, ah, wọ́n ti kí òkè o, ẹ ẹ ọ̀pọ̀ dákú. Àtọ́jú abá sílẹ̀kùn eléyìí gbogbo sọ láti mọ báyìí. Torí ẹni tí ò sí pẹ̀lú wa, ò súnmọ́, kọ́jẹ́ fọpọlọ, ó fọpọlọ sí ń dododo níta àwọn ìlẹjà ti ṣe nígbà tá à ń kà ọ̀hún àmọ́ wọn ò fààyè kó wọn wá ṣàtúnṣe lẹ̀ lórí tó bá fi lẹ̀ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ kan ọ̀rọ̀ wọn sì yàtọ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ bí sẹ́lẹ̀ sọ̀rọ̀ sókó gbà rẹ̀ bí. ọlọ́run ló burú kẹ́ máa dórúkọ kòkí lẹ́yìn ìgbà tó so mo ti rò pé bíi shamsu dín bíi kọ́mọ́rù dín pé gbogbo eléyìí lákọ̀bù ni wọ́n ń pè kò sí tó burú mbẹ lókùn àti ọba mọ̀ tó máa rẹ̀ torí ẹwọ lòṣùpá àdínì òṣùpá báwo bá ti níjọ́ tó o bá kú lòṣùpá àdínì bá wọ̀ sàmùsù dínì òórùn ẹ̀sìn àbà àbà ẹ̀sìn o ẹ̀ka tiẹ̀ mọ́ká mi sàmùsù dínì sàmùsù lọ́lọ́ kí ẹ̀sìn kú kí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹnìkan wá ń dọ́gba sàràfẹ̀ dínì iná ni o náà dá tọ́ntara rẹ̀ jẹ́mi o bẹ́ẹ̀ náà ni sàràfẹ̀ dínì gbogbo ẹ gbogbo ẹ túmọ̀ rẹ̀ ọ̀dà tó bá gbé directly ṣé túmọ̀ rẹ̀ bí ó ti ta ní mọ́mù náwó wí ó ní bá ti máa wò ó ní pé ẹ̀sìn ló sọ mí di kọ́mà ẹ̀sìn ló sọ mí di shams ẹ̀sìn ló sọ mí di siraj ẹ̀sìn ló sọ mí di sharaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tèmi mọ díẹ̀ ẹ̀sìn kẹ́yẹ wa nínú òbí ní jẹ́ makro àwọn ẹni tó wá gbé tẹ̀ direct ó ti di kí ni pàbó. Àkàrí. Aláwọ̀ ni ṣé ẹbí kan ṣé ìgbà ìgbé àní kébìrì yẹn bá ṣé ó tó fúnyàn láti ṣe àtijọ́ tó fẹ́ ṣe. Kọjọ́ fihàn àfi àpèkè. Kò sí kankan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ máa fi à. Torí pé Mùsùlùmí kì í bá wọn kópa nínú sísìn ẹni tí èsì ń àfi ara ìgbìtì wa kí wọn lọ fẹẹ sùn táwọn náà bá kú àwọn náà kọ́ máa bíà á ọlọ́mọdé wọn kó bá wa kí ló àwọn tó péjọ ń bi òkú rẹ o fáwọn bíi fifteen ẹ sẹ́wọ́n tí wọ́n á ṣe kí wọ́n ọlọ́gbàdo ọlọ́sìn kí wọ́n kí nìkan ẹ bíjá ìdí sàdúrà yìí lórí sọ́lá ẹ̀dùkọ́ máa gbé tọ̀ gbogbo ọjọ́ bá wú sàgbà lórúkọ Jésù sàgbà lórúkọ Jésù wọ́n á lórúkọ Jésù lẹ́yìn lórí ìṣe ẹ̀rí ti ẹ̀bọ ọ̀nù eléyìí jẹ́ bótu ṣe jẹ́ mẹ́rin torí ẹ̀ ẹjọ́ tó wà nù hàdí kíkẹ́ nìkan bá fi lé o. inú hàdí Abdullahi bin Abbas lọ́bẹ̀ ẹ̀wọ̀ àwọn àtúmá kíkẹ́ nìkan bá fi lé o. táàsì lẹ́yìn ogójì tí wọ́n ti sọ láti ìjànáza sí lára tí wọ́n yẹn tẹ̀bọ́ sọ́nà ọlọ́wọ́n gba ìpẹ́ lórí ẹ̀. tàrí yẹn fọ́ sẹ́ni sọ̀lá tó jẹ̀nẹ́dà sí lára fún wọn fi tẹ́bọ́ sọ́lọ̀ ọlọ́run gbà pẹ̀ wá lórí ẹ̀. ìwà àdéhùn àìsàn rẹ̀ wà wà ní á sẹ́ni gaba fi lé tó gbọ́ọ̀rù èèyàn kan tó wọ́n pọ̀ tó gbọ́ọ̀rù tí wọ́n bá fi fi sọ̀lá sí lára tí gbogbo wọn sì ń tọrọ ọ̀pẹ fún ọlọ́run gba ìpẹ́ rẹ̀ yọ gba ìpẹ́ wọn lórí ẹ̀. tó wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ nípa ìṣẹ̀bọ sọ̀lọ̀ ìdínú dá gbọ́dọ̀ kò tó sọ fún ìdíwá. tí wọ́n ti gbogbo ẹni tó wá ti sọ láti sìn ẹ̀ lájọ́ tó yẹ kú lá awúláwọ̀ lápò ọ̀sẹ̀ àwọn tí ìtọ́ náà lọ́kàn ní ìjọsìn àwọn ẹlẹ́bọ ní gbogbo oríṣiríṣi nǹkan bẹ ní kọ̀rọ̀ yàrá wọn ká forí balẹ̀ èyí wọn tọ́ lálàárọ̀ wọn tọ́ lálọ́sà wọn tọ́ lálálẹ́ ọkọ̀ lóríṣiríṣi tó pẹ́ nu wọn. àwọn náà ti dá lọ́wọ́ àgbà kékeré kò níjù. bẹ́ẹ̀ náà la sọ pé tẹ́ bá ti mọ̀ báwùjọ ti ṣe rí nù òbúrú kéèyàn tó kú kó kó àkọọ́lẹ̀ wọn bá kú lágbádá ní kótó wá dúkìá wọn ṣe sọ láti sìn náà tó náà bá ti kú àjọpé lágbádá tó náà bá ti kú àjọpé lágbádá lábẹ́ òfin ṣẹ̀ríà ó súpa sí ìdí gbogbo ẹnì bọ̀dì tó bá ti wọ̀ sọ àsọtẹ́lẹ̀ tẹ̀lé ìpàtàkì púpọ̀ ẹjọ́ ẹ̀yin jẹ̀má ẹ ti bá ti mùsùlùmí kọ́ bọ́ síta ẹ sọ bẹ́ẹ̀ njọ́ tí ẹ bá fẹ́ sọ tóró ti hàn láwùjọ yìí nìyí kódà àti ríbi tí ẹni tó fẹ́ ṣe ìmáàmù ṣe sọ láti sókù láti sọ pé àti mùsùlùmí àti ẹsẹ̀ ṣe láti tò gbogbo àná à ń wá kẹ́ fún ni ẹ wọ̀lọ́ àti. kòńtórí di eléyìí ẹ kí èsà ni tí wọn kì í tẹ̀bọ́ sọ̀nà ibi tó ti ká máa pọ̀ nù o tó kù bá kú táàtì sọ láti la ibi tó ti ká pọ̀ gidigidi nù yéé ṣe pé kìnnìkan jọ́ kẹta jọ́ kẹjọ àwùjọ bíi lẹ tẹ́lẹ̀ yìí ń torí pé wọn fẹ́ẹ́ pawó wọn fẹ́ẹ́ jẹ ká ẹ ṣé ibi dájú máa jẹ kànú bí bí dùn èèyàn máa ló kù kí á là ń jẹ tá a fi dàgbà débi tá a dàgbà yìí náà ọkà yìí náà kọ́ ni. ẹsẹ̀ bá ti ṣe jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Thank you. Thank you.